mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ruggedman ló fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé ọlọ́run tún fọdún kan kún ọdún òun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń kí wípé ó kú ọjọ́ ìbí wípé á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré tí Chidi Chikere ló kí ọmọ rẹ̀ kú oríire ti ọjọ́ ìbí rẹ̀ bẹ́ẹ̀ ló sì fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ tó ti ń kí ọmọ náà wípé ó kú oríire ti ọjọ́ ìbí rẹ̀ àti ti iléèwé gíga tí ọmọ náà ṣẹ̀ṣẹ̀ wọ̀ tí ó ń lọ síbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń kí ìlú mọ̀ọ́ká dẹ́nu Samuel Animasahun tí àwọn ènìyàn mọ̀ sí Bro Shaggy kú oríire ti ọjọ́ ìbí rẹ̀ tí ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká sì fi àwòrán rẹ̀ sí orí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì ń kí kú oríire náà bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń kí wípé àṣọ̀pọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adẹ́rìn-pòṣónú James Aidoko tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí King James ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n bá òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí ayé òun ó fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé òun náà ti lé ní ọmọ ọdún kan léyìí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí náà wípé ó kú oríire páṣọpọ̀ rẹ̀ láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìdùnnú ló jẹ́ fún òṣèré Destiny Etiko nígbà tí ó ra ọkọ̀ tuntun kan eléyìí tí ó fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí wípé ó kú oríire náà wípé àwàyè ló máa wa ọkọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká òṣèré Bravery Naya ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dá àwọn ọkùnrin lẹ́kọ̀ọ́ lórí bí ó ṣe yẹ kí wọ́n ṣe máa ṣe tí wọ́n bá fẹ́ bá àwọn obìnrin sọ̀rọ̀ ó ní kò túrú kankan lára àwọn ọkùnrin láti kúrò níbi tí wọ́n bá wà lọ bá obìnrin tí wọ́n bá fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní kí wọ́n dẹ́kun àti máa retí kí obìnrin kúrò níbi tí ó bá wà nígbà tí wọ́n bá pàkíyèsí wọn wípé àwọn fẹ́ bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní àrìnfín gbáà ní eléyìí jẹ́ wípé òun yan àwọn ọkùnrin tí wọ́n máa lọ ń bá obìnrin tí wọ́n bá fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé ọkùnrin àmúyan ọgbọ̀n ni wọ́n ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká dẹ́rùnpọ̀ṣónú Okon Lagos ti fi ìkọminú àti ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn pàápàá tí àwọn olóṣèlú tí wọ́n jẹ́ àríjẹ nídìí mọ̀dàrú àti alájẹbánu wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó yẹ kí wọ́n máa jẹ́jọ́ nílé ẹjọ́ ni wọ́n sì tún wà nípò gíga gẹ́gẹ́ bí adarí tó sì fi ẹnu àtẹ́ sọ àwọn ọ̀rọ̀ òdì sí wọn wípé kí Ọlọ́run kí ó dá ẹjọ́ fún oníkùlùkù wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìsọ̀rọ̀ nígbèsì èyí ló mú ìlú mọ̀ọ́ká etí nọ́sà fèsì sí ọ̀rọ̀ kan tí ọ̀kan lára àwọn tí wọ́n ń tẹ̀lé lórí ayélujára nígbà tí ó kọ àròkọ kan nípa bàbá rẹ̀ tí ó ta tẹ́rù nípa tí ẹni náà sì kọ oríṣiríṣi kùgbákùgbé ọ̀rọ̀ sábí ọ̀rọ̀ rẹ̀ èyí ló mú kí ó fọhùn wípé áá kí ẹni náà tọ́jú kíkí rẹ̀ fúnra rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ wípé òun ò nílò kíkí ẹnikẹ́ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì yẹ kí wọ́n sì máa kí fún ti bàbá rẹ̀ ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà oníṣòwò ńlá ọlákúnlé churchill ló fi àwòrán ọmọ rẹ̀ aláràǹbarà èyí tí ó yà sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn ọmọ wọn bí wọ́n ṣe múra fún ọmọ náà bí ọmọ ọba lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn sì ń kí wọn wípé wọ́n kú ìtọ́jú ọmọ náà wípé ọmọ náà jọ bàbá rẹ̀ púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká olórin Davido ló lo ìtàkùn ayélujára Twitter rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé àṣeyọrí dùn wípé ó dùn púpọ̀ àmọ́ o kò ní dùn nígbà tí ẹ ò bá wà pẹ̀lú àwọn tí wọ́n mọ bí ẹ ṣe jìyà rí ṣùgbọ́n tí ẹ bá wà pẹ̀lú àwọn tẹ́ ẹ ti jìyà rí tẹ wá ẹ̀ṣẹ̀ wá ń jẹ ọ̀rọ̀ wípé ó dùn pọ̀ kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára